ẹ lọ celebrate ni ẹ lọ inú ẹ lọ celebrate ni ẹ yẹ kémi celebrate ni ṣebí torí ìyá débi kó celebrate ni ẹ yẹ kémi happy birthday to you happy birthday to you mo ti happy birthday to you happy birthday happy birthday to you mo ti bá yín celebrate ni mo ti celebrate ni la la la la la la la la la la la la la la lọ́ọ́lọ́ mo celebrate ṣó tán ebi kan tẹ fẹ́ tẹ fi fẹ́ máa jà nìyẹn torí peace torí wọn celebrate yín níjọ́ birthday yín ṣé torí pé yín celebrate níjọ́ birthday yín sì lọ sí mi kúkẹ́ ìjà ẹ wá ẹni kí ló pa mílíọ̀nù lánàá wọ́n ṣépè fún máa zú báàgì wọ́n ní kí máa zú báàgì tó gbé wọ́n ní kó gbé monetization lọ tó lọ́wọ́ ò ní mọ́ nítorí pé àwọn ìgbà tí wọ́n ní monetization wọ́n máa ń flaunt ẹ̀ ní èyí tán ọ̀rọ̀ mélòó lẹ́yìn sọ thirteen monetization ọ̀rọ̀ mélòó lẹ́yìn sọ ẹ̀wọ̀ péjì gbogbo péjì ní monetization ìgbà tí monetization wọn ti lọ wọn gbọ́ máa dún báàkì gbé monetization ló wà láyé wọ́n yàn rẹ́ mi ojúmọ́ eré fún wa wà mí màá mi um, ọjọ́ eh, oníkejì mi ẹjọ́ kan ọjọ́ bí wa <laughs> a <laughs> ṣe mọ̀ pé ah, èèyàn ọmọ ayé àtọmọ warriors kọ́tẹ́ ṣe fún ọ̀rẹ́ mi àgbà ẹ kẹsùn ẹ o ẹ kẹsùn ẹ o tó kí mo mọ̀ pé ilẹ̀ máa tamper pẹ̀lú pẹ̀lú péjì wọn yẹn bẹ́ẹ̀ ṣe gbé péjì bí àwọn náà ṣe tápà pẹ̀lú èmi ẹ̀yin wá bá mi ẹ bá mi súbà wọn súbà wọn ṣe bẹ́ẹ̀ iná máa gé monetization tèmi náà lọ bí ṣe wà yìí sí ẹ tún bí ṣe wà yìí bí òdi ọ̀ndì ìyẹ́ òun náà tún fún mi náà wọ́n strike mi gbàngàn lánàá lórí show tí mo ṣe appreciation show tí mo ṣe lánàá wọ́n strike mi lórí ẹ̀ gbẹ̀ngàn wọ́n tún gbé kú lẹ̀ Facebook sọ pé wọ́n report as a behaviour content tí mò ń jó ẹ behaviour content rẹ report show mi tí mò ń jó kí ló tó fi jẹ́ pé ìbànújẹ́ kún ayé ẹ̀yìn kan náà ẹ èèyàn rẹ nìyí pé ó tó ní olùbánisọ́lọ́ rẹ ni ọlọ́run ọlọ́run kí ló jẹ́ pé ìbànújẹ́ kún ayé ẹ̀yìn kan náà ẹni pọ́ọ̀tì has behaviours content ṣé mo misbehave lásìkò ṣé mo mọ tí yóò ní ṣakọ wà ìlọ́ọ̀bù ní ọ̀rẹ́ mi bí ti kú pé aláìmáàmì ẹ̀ka ọ̀rọ̀ ọmọ ọ̀rẹ́ mi ò ọ̀rẹ́ mi ẹgbọ́n ṣó tí mo ṣe lánàá ṣé behaviours content ni ṣé kò ṣe ṣó mi ni mo ṣe wọ́n wá lọ report as behaviours content facebook ó ní facebook bá ń gbé kúrò lẹ́gbẹ̀ẹ́ mi fún wọn mi mo bi èmi ni mo ń jó ẹjọ ṣé mo misbehave ni ṣé mo ṣàkọwọ involve ni aláìbànújẹ́ wà lára àwọn kan wọn lè ìdùnnú ò lè sí nínú wọn bá a ṣe ń ṣe lánàá yẹn ẹ gé ẹtẹ ṣe yẹn yẹn rí bá a ṣe ń ṣe ni tí mo appreciate àwọn èèyàn torí pé mi ò appreciate ẹ̀yin náà nà á mo appreciate yín. Mr. Tukuri Jayore We appreciate yìí wọ́n lọ report only behavior's content Facebook máa they wá only protect you àná tó fẹ́ hijack account mi wọ́n sọ pé somebody is logging your account mo ní ẹtú ti dé kí ló dé ẹ vacancy yìí lọ́rùn ilẹ̀ ẹ ẹ fi sílẹ̀ ẹ̀yin kọ́ lẹ bá mi ṣe èmi mi ṣe nǹkan mi èmi mi ṣe èmi mi ṣe èmi mi dẹ́ fẹ́ ni mi sọ̀rọ̀ easy kéèyàn gbójú jáde kí wá kí wá wà loved all over the world like that it's not easy o mm. but someone like me to bring that to my full body outside and people started who is this person Amori Amori Amori lọ́tún Amori lósì èmi nìkan ni èmi nìkan ni ìkà ni wọn àwọn aláyé bàjẹ́ aláyé ó ní lára ẹ̀ ọlọ́run màámi ọ̀rẹ́ mi ò ìgbà tá a ti lọ táwọn èèyàn ti máa rí wa wọn rìpọ́ọ̀tù àkáǹtì mi fún behaviours content yìí o ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n ti rí pé ah ọmọ yìí eh, láì ṣe pé ó rà àwọn èèyàn máa wà ní ó ń lọ ní ó ń lọ ní ó ń kú iṣẹ́ ẹ̀ ní mo báyìí àwọn èèyàn píìkì ẹ̀ mo báyìí àwọn èèyàn píìkì ẹ̀ wọn bá tí mo fi ṣe appreciation fún àwọn èèyàn lánàá ẹjọ ṣé behaviours content ni ṣé mo mo mo ẹjọ ṣé mo mọ tí ń bẹ. Hmm? àwọn alápá máa ṣiṣẹ́ san fún ọ àwọn olówó ṣiṣẹ́ o ẹ jọ ṣe behaviours content nìyẹn ẹ lọ ń report ẹ people should just leave me alone ẹ fà mọ orí sílẹ̀ àmọ orí òbẹ ní ìkọjà àmọ orí kí gbogbo yín gbogbo yín kí ẹ wọ ilé ọ̀rẹ́ á bí gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣèkà fún mi o ilé ọ̀rẹ́ á bá mi bí yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣèkà fún mi ilé ọ̀rẹ́ á bí yín torí ọ̀rẹ́ mi ni gbogbo yín mo ní mi ò bá yín jà yóò bá yín jà ilé ọ̀rẹ́ abiyín o ilé ọ̀rẹ́ abiyín gbogbo ẹni tí ẹ̀ ń lọ ṣe kà fún amọ̀rè ilé ọ̀rẹ́ abiyín àdàbí tí màá ti pè gbogbo yín lọ́rẹ́ mi nìkan ló kù òun lè ìka tẹ́ bá ṣe fún mi <laughs> iṣẹ́ ọlọ́run ni kò lè bàjẹ́ fa ọlọ́wọ́ aníṣe náà wọ́n á report mi náà report mi ní kí ló dé ẹ ẹ fọmọ orí sílẹ̀ ọ̀rẹ́ mi ni gbogbo yín mi ò bá yín jà ilé ọ̀gá bí o mi ò lè ọ̀rẹ́ abiyín mo ní mi ò bá yín jà mo bá yín ṣọ̀rẹ́ ni ṣé mi ok ìgbà tí ẹ fẹ́ lọ gba píìsì ṣe pè mí sínú píìsì ṣé ẹ sọ fún mi pé èmi ti ní píìsì pẹ̀lú yín already èmi ní píìsì pẹ̀lú yín mo ní píìsì pẹ̀lú yín so ẹ jọ ẹ má ẹ má rí píìsì èmi ò fún yín ní píìsì sí o ẹ̀yin lẹ lọ fẹ́ gba píìsì sórí pé kán lè celebrate birthday yín èmi mi ò fẹ́ Medina ọ̀rẹ́ mi good morning ẹ sábọ̀dù ló wọlé yẹn Esabod báwo ni ọ̀rẹ́ mi Esabod ọ̀rẹ́ mi Esabod are you okay ṣé kò ṣe wọ́n lọ lọ rìpọ́tù péjì mi tó sọ pé behaviours content this is behaviours content am I behaviour mo dín náà débi pé èsì Esabod ẹ bá mi kí Esabod ẹ bá mi kí Esabod Esabod ó ṣe kan mo ń gbọ́ máa zubak bá mi pa monetization gbogbo wọn torí pàwọn ò ní. <laughs> ó ti ẹ̀ bá mi gbé star lọ ó ní ìjọba mi gbé star àwọn èèyàn lọ torí àwọn ọ̀rẹ́ mi tó ń pariwo ẹ dákun ẹ fún wa star ẹ dákun ẹ fún wa star ẹ kí star yìí pé ẹ bá round up sky yìí ẹ bá round up ẹ round up ẹ ah, three thousand star yìí ẹ kí ìgbà tó wà ní amẹ́ríkà ṣe ti gbàgbọ́ rẹ̀ mi ṣe bẹ́ẹ̀ iná sọ bẹ́ẹ̀ òun ló wà bí o mi ò bú wọn o torí gbà ilẹ̀ màá ní àmọ̀rí ń bú wọn sí o àwọn náà wà ń bí mi ò bú wọn o <laughs> àwọn náà ń kọ́mẹ́ǹtì yìí o <laughs> torí ẹ̀yin ẹ̀yin tẹ máa ń lọ́ọ̀bù yàn ẹ̀yin tẹ máa ń lọ́ọ̀bù yàn blandly yẹn ẹkú lè wà bí bàyí sìn náà ó tán good morning ọlọ́run ó ti là ó ti ká ọlọ́run àwọn àbí o àríkẹ́gòdù bá mi mo rí fẹ́ dé fídíò tẹ ṣe fún mi love you ma kiss you ọ̀rẹ́ mi nu ọ̀rẹ́ mi nu ajọlẹ̀ ẹ̀pọ̀ ní ọ̀rẹ́ mi gba kìsì Yétúndé Máyọ̀kún màámi gba kìsì ah Rísíkátù mò ń gbọ́ àti star ẹ tún ju owó àwọn tó ń jẹ star bọ́lá ọláwọlé good morning I'm Orima Yosef aka I carry your shoe ó yá ẹ má kàárọ̀ mọ́rí tí pa o lẹ́yìn mò ń gbọ́ ẹ bá mi gbé ó ní mazuba ó ń bẹ àní ó ń bẹ mazuba gidi ni àní wọ́n ń bẹ mazuba gidi ni pé ó lè jọ bá mi gbé star àwọn èèyàn lọ ordinary star ordinary star yẹn tún bẹ mazuba gbogbo bá yín lọ mo ti fẹ́ yẹn pa lórí iṣó yẹn mo ní a ṣe nǹkan báyìí o gbẹ́ ní kan bá yín pé <laughs> olóòwò ti pa mí ó ní kí mazuba gbìjọ kọ́ bá wọn gbé star ordinary star <laughs> ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ bá ń béèrè fún star wọ́n ti ní kí mazuba wá gbé star yín lọ monetization sí lórí page àwọn yẹn o star nìkan ló ẹ wò star nìkan ló yẹn o star lásán ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi o ọ̀rẹ́ mi sì tún bẹ̀bẹ̀ péjọ mazuwa bá mi gbé lọ bá mi gbé lọ mo <laughs> ní ẹ máa <laughs> ọ̀rẹ́ mi ọ̀wà mi ọ̀wà mi ọ̀wà rẹ̀rìn ni tí wọ́n ti jí ọ̀nà kọ́mẹ̀ntì yẹn ọ̀rẹ́ mi òun jẹ́ jẹ́ ń bẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ bọ́gẹ́ ọ̀rẹ́ bá ṣe jẹ́ ọ̀rẹ́ mi àgbà sórí gbà mí mi ní ìyá hundred tí mo bá ṣọ̀rẹ́ o ṣùgbọ́n pé mi àti ọ̀rẹ́ ni sórí gbà mí àwọn nǹkan báyìí ò ṣeé ṣe ṣáàtì fún un wọ́n yẹn máa kọ́ máa rò pé ìlara ló ṣe ń kanra má máa sọ bẹ́ẹ̀ mọ́ nígbà tó sọ pé kí máa zubaki kó bẹ̀ gbé star lọ star <laughs> star star lẹ́gbàá àti star gbẹdẹgbẹ yọ ẹ pàgbé yìí nígbà tó wà lọ kó tó mọ̀ rí you look so charming and great thank you jare fún mi beauty words ni fún mi beauty words ni jare fún mi beauty words ló lè ṣe. <laughs> fún bí ti wọ̀dọ̀ wọn lọ́sọ̀ mi dò gèjàre ẹ̀ bá ń patronize wọn. a ní ẹ pàgbọ́ yìí ká tó wà lọ ṣe bẹ́ẹ̀ dè fìrìnà tó ń jó wọ́n ní wọ́n ní onírànú bàbá sójà wọ́n ní kò mọ yìí tó pọ̀. dànù bàbá ọ̀rọ̀ ọ̀rẹ́ àní wọ́n ní mò ń gbọ́ ọ̀rẹ́ òfò ọ̀rẹ́ rẹ́rù rẹ́rù ọ̀rẹ́ pa mí ń kúbe sórí bẹ̀m̀bẹ̀ sọ̀kọ̀ wọ́n ní oníranú bàbá sójà wọ́n ní kò mọ èyí tó kọ̀ fún ọ̀nà kíjó mọ́lẹ̀ kíjó mọ́lẹ̀ ló ń lagún yọ̀bọ̀ ẹjọ́ ẹgbàgbọ́ yìí mi ká ẹwà yorùbá ní pẹpẹ ó ní lójú ara ó ṣe pẹpẹ dẹ nìyẹn o <laughs> ṣé bí yóò celebrate your birthday ó dẹ̀ ń jó ẹ jọ ṣé pẹpẹ dẹ tún ni ọ̀rẹ́ mi o ẹ wà ń bí ẹ comment ẹ má comment ẹ má comment ẹ má stop comment yìí o má comment yìí o ìjọ ẹ pàgọ́ yìí ó ní ó ní ó ní ó ní òpònú sọ́jà ń jó sóyè ó jójọ́ ẹ ó mọ ọmọ wàdà bẹ́ẹ̀ dé yẹn rú lọ́jọ́ yẹn ó mọ̀ ọ́ mọ̀ ọ́ ó mọ ọmọ àdàbẹ dè mí rú lọ́jọ́ yẹn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi sì ní ẹ o àtijọ́ gílùmù ni o wọn náà mọ pàjọ gílùmù ni èmi ò lè fi ọlẹ̀ mo ń gbọ́ wọ́n fẹ́ súnmọ́ mi ní òsúnmọ́ eh, èmi bí èmi sì nọ́mbà èmi òsúnmọ́ yìí o ebi ẹ̀ka máa ṣe ọ̀rẹ́ ní ọ̀rẹ́ àtọ̀kọ́ ọ̀rẹ́ àtòkè wálé mi láì èmi ò láìkè irú àwọn ọ̀rẹ́ kàṣepọ̀ ọ̀rẹ́ òkèrè bá ṣe ń ṣe ilé mi láìkè èmi ni last person ti máa súnmọ́ yín ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi àgbà ọ̀rẹ́ òkèrè lè máa bá yín títí jésù máa fi dé dẹ̀ ìdí tí wọ́n bá yín sọ̀rẹ́ òkèrè ni pé tí bá bá yín sọ̀rẹ́ ẹ ti ẹ ti bí ṣòwò àyíká ní ọ̀dọ̀ yín mo ti jáde tí mo lọ wá sínú tíìmù yín tí mo bá lọ sọ̀rọ̀ tẹ mọ̀ ah, ẹnìkan tí mo láì dókó olú tíìmù yín òun ni kò gbèrègbè ah, orúkọ tí ọmọ yẹn ń sọ rẹ̀ mo mà láìkì bèbí yẹn o. Ah ọ̀la ìjọ bẹ́ẹ̀ di ẹ ti máa mọ̀ máa celebrate torí pé kò tó ṣe yẹn kò fẹ́ celebrate àbí kí n máa mọ̀jọ bẹ́ẹ̀ di ẹ̀ máa jó débi ìwọ nìkan ni mo rí nínú ní gbogbo àwọn tó ti jáde ń bẹ̀ yẹn tó o lọ tí o bẹ̀bẹ̀ tí wọn ò dẹ̀ sọ pé o jí nǹkan ìwọ nìkan lọ parọ́ mọ́ tó defend irọ́ yẹn tó mọ bó ṣe defend ẹ̀ ní ẹ má fi irọ́ dán mi wò torí mi ò ní lè gbé ìwọ nìkan ṣẹ́rí gbogbo ẹ̀yin tó gbogbo àwọn tó kù kàn tilẹ̀ ọ̀ padà don collect money from her o ọ̀rẹ́ mi òkèrè ni ọ̀rẹ́ mi òkèrè ni ọ̀rẹ́ mi fún mi lówó màá gbà ọ̀rẹ́ ó ń kọ́mẹ́ntì ó máa kọ́mẹ́ntì bí àríkẹ́ olówó máa wà ń bì àwọn máa kọ́mẹ́ntì ni o ọ̀rẹ́ wa ni ni wọ́n ó ti yé yín ẹ jẹ́ máa sọ̀rọ̀ lọ hmm. mo gbèrègbè nìkan tó kó omi tíìmù yẹn ló ṣe nọ́mà ẹni pé ó tóbi sí tí mo sọ bẹ́ẹ̀ ṣẹ́rí kò gbèrègbè e lọ kò gbé e padà kò sọ sórí kò sọ anything i love that babe òun nìkan ẹ bá wa ṣe thank you dare òun nìkan ló lọ nínú ibẹ̀ yẹn tí ẹ ti gẹ̀tẹ̀ tó lọ peaceful tó jẹ́ pé ó jẹ̀ dúró sórí ọwọ́ ẹ̀ dó ọ̀dọ̀ wọn agbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ọ̀dọ̀ wọn eh, ọ̀rẹ́ mi ọ̀tún ọ̀rẹ́ mi ààrẹ ọ̀dọ̀ ẹ̀ ló ti ń ṣẹlẹ̀ sí ti yé yìí ṣé mọ̀ pé gbogbo bọ́ wọn ṣe ń fi òun sùn ọmọ yẹn ò dá sí ọ̀dọ̀ ẹ̀ kò lọ ẹ̀ mọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ààrẹ odó ojú sí níbẹ̀ o if you collect one million your own ni pé ọmọ mi ti gbowó pàápàá ọ̀rẹ́ mi mo ti gbowó ẹ bá lẹ́sìn ẹ̀kọ́ tí mo ti gbọ́ ọ̀rẹ́dì mo ti gbowó ẹ̀rí ni mo ti gbowó ọ̀rẹ́ mi mo ti gbowó mo ti gbowó májà a ní mo ti gbowó owó tí mo ti gbà èló ni mo gbà lọ́wọ́ wọn náà o èló náà máa ń fọwọ́ èèyàn tó máa ń gbà padà yẹn náà ohun ojú three hundred lọ three hundred dollar yẹn two fifty three hundred tó bá kọjá three fifty ó kú ó kú lọ́wọ́ ẹ̀ three fifty two fifty lọ́wọ́ ẹ̀ ok mo ti gbowó ọ̀rẹ́ mi àríkẹ́ ọlá mi ti gbowó àríkẹ́ olówó gold ọlá mi ti gbowó dúró lọ́wọ́ ẹ̀ kọ́mẹ́dì ni gbowó gbá mi gbowó mi gbowó aṣọ kọ́mẹ́dì láàárọ̀ yẹn so ẹ jẹ́ ṣe rí ẹ rí pé ìgbà tí wọ́n ń dáàbò tán ń dáàbò ẹ rí pé kò gbèrègbè jáde ọ̀rẹ́ mi kò gbèrègbè tán dáàbò ọ̀rẹ́ mi ti bíbà ọmọ yẹn jáde ni ọlọ́run ọmọ yẹn nìkan ni mo rí pé jẹ́ pé kó tó wọnú tì mí ó fi ara balẹ̀ ó fi ara balẹ̀ ó mọ̀ pé tán bá bẹ̀rẹ̀ sí níbẹ̀ she will later say it's three million naira no kiri ni mo ṣe ṣókè ṣówó tèmi gbà kiri ni mo gbà hmm, six million six million six million mo gbà six million six million mo gbà lọ́wọ́ wọn six million àdékẹ́ gold six million mo gbà ẹ̀yin ò mọ eré rárá rárá eighty four ẹ fọ ẹ má fọ o ẹ fọ àdìkẹ́ ọ̀rẹ́ mi àbí sẹ́yìn mọ̀ pé kọ́mẹ́dì là ń ṣe láàárọ̀ yìí so ẹ wá wo ìdí tí mo lè ṣe láìpẹ́ ọmọ yẹn ni pé mo láìkì ọ̀rẹ́ mi kò gbèdégbè ìdí tí mo fi láìkì ẹni pé o ò ta ara lé ẹ lọ́pọ̀ ọ̀láì nínú gbogbo àwọn tó ṣì ń lọ ṣá mo fún ẹ ní kudos ní kí fáwọn èèyàn kudos mo fún ẹ kudos ìdí ni pé o ò lọ bẹ̀rẹ̀ o ò lọ bá wọn padà o ò lọ ṣùgbọ́n kó dúró sórí ọwọ́ ẹ̀ ní àwọn èèyàn dẹ̀ wá wú ẹ̀ àwọn ẹlòmíì ti dìbò tó bá kó bẹ àwọn èèyàn ni wá wò wọn mọ irọ́ ni nínú ti fi ẹ ò lọ ó àwọn ọmọdé ń wá wò ẹ̀ ṣá o kò fún ọ̀sọ́dọ̀ àwọn ọmọdé o ṣe yẹn ṣá o padà àwọn ọmọdé ń wá wò ẹ̀ lọ sọ́dọ̀ àwọn ọmọdé ṣá o ṣe yẹn but lọ sọ́dọ̀ àwọn ọmọdé but o kò lọ́dọ̀ àwọn ọmọdé láì bó ṣe ṣe àti so kò lọ́dọ̀ yẹn kò lọ sọ́dọ̀ àwọn ọmọdé o dájú rò bó ṣe wà yẹn torí gbà tó ń tú kéèsì ọ̀rẹ́ mi yẹn ló ń ṣí ẹ̀ lẹ́nu mẹ́ta yìí sí ọ̀nà ní Zenith Bank tó o lọ sí ọ̀dọ̀ wọn àwọn ọmọ odó ló wù ẹ̀ ń ṣe so yẹn da bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ṣé ẹ rí wọ́n ti tẹ́ máa sọ fáwọn èèyàn ni pé ìlara olóògùn ìlara ló máa máa jẹ́ ẹ má máa larọ ẹni tọ́lọ́run bá ti gbé ga ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú sí èmi tọ́lọ́run ṣe tèmi ta ló lè kọjú sí àmọ́ ìtọ́lọ́hún ṣe tiẹ̀ lélẹ́yìí she can claim it o no make sis me no a joke mo le mo le make a joke ah so anyway we know say na joke today she let her claim it claim it let her claim it i collect six million for your hand claim it let her claim it ọ̀hún yẹn máa bèrè pé mo ló ti rámọ̀ rí let her claim it claim it ọ̀rẹ́ mi i collect six million for your hand claim it i do expensive joke claim it claim the money claim the money claim it i collect six million from your hands. claim it claim it bí òun gan ní six million fi jẹun níwà gbé six million lámòrí lọ́wọ́ ẹni òní wọ́n náírà lákàntì <laughs> ṣe ìlara péjì mi mi ò kó fọ́lọ́wà ní abẹ́ èèyàn. one thing about mm, <laughs> happy weekend i'm a married to happy weekend Jare thank you for this share mori i'm seeing you as you are helping me to share yes so everything is joke Harry care all Olowo Gold she i joke i joke you understand this platform is for joking it's for comedy so everything on this platform It's joke and comedy. So, anybody that you take this me serious, not to see until it. So somebody take Amori serious. What you can say Amori. Amori tí ò bá yànjà. Amori to tí ò Tondo. Amori ò wẹ̀ ó ń dán. Alámọ̀rí lélẹ́yìí. Amori ò bá kú. Ẹ bá kú kẹ́ forí kí ló kà mọ̀ rí kí ló kàn èmi kí ló kàn èmi Adéwùsù Mufti good happy happy birthday thank you thank you I'm here with you I am here I am here I am here I am here with you I am here I am here yes sir. So àbótọ́ ni ẹni bá lọ rí ṣáàtì àmọ̀rí tó lọ tèkè serious ẹni tọ̀hún ò tí kò tí rẹ́dí nínú ìgbésí ayé neat nígbà ò tó rọ̀ wọ́n. Number pay now. Oh, ah, she don't want us to get her payment. Oh. So I pay yẹn ló mama pay no. I will call your name more and more now. sorry tí mo lọ jìnnà so so à ní kó má bínú náà orí ìyá débi pé tó ṣe ṣòlẹ̀ kan mo ti lè rẹ́rìn pa nǹkan tí kò ní ó dà pọ́ṣù wà láì gbọ́n lẹ́ẹ̀kan tí mo fi rè mo ti fẹ́ rẹ́rìn pa pé gbogbo yẹn má jà ṣe ti gbọ́ mo má jà ṣe rí ìjà ọ̀dọ́ la orúkọ burúkú gbà mí ló máa sọ̀rọ̀ ṣùgbọ́n nǹkan tó bá yẹ kí èèyàn ṣe fún yàn èèyàn tó bá ti bàyàn jẹ́ tó bá ti rò pé ó kẹ́ni tó bá ní ká má jẹun sí a máa mú a máa dọwọ́ ẹ̀dá nínú rẹ̀ the whatsapp ìdílé tẹ́yẹsì dé ṣòkà a ní wọ́n flag ẹ̀ wọ́n ní behaviours content wọ́n flag ẹ̀ dáhùn ni wọ́n ní behaviour wọ́n report ẹ̀ fún facebook so mo wá gbé kóòlù lẹ̀ fún ara mi mo gbé kóòlù lẹ̀ ni mo sì lè jù síta létà mo gbé kóòlù lẹ̀ dẹ́ni kí lorúkọ kí lorúkọ bèbí yìí ná hmm. eh. adéyínká aláṣeyọrí ṣe ló tún hẹ́ẹ̀nì owó lórí ẹ̀ wọ́n ní right manager adéyínká gbé so ìyá gbé kó lẹ̀ torí mi kọ́ ni mo mi ò lè ṣiṣẹ́ kí right manager adéyínká wá gbé wọ́n ti kọ́kọ́ report ẹ̀ number one we should work on it ẹsẹ̀kẹsẹ̀ Àmọ̀rí Àtàtà mo wà ń bẹ̀ jàre wọ́n report ẹ̀ wọ́n ní behaviours but behaviours content yẹn ò sí ẹ̀mí yẹn because kò ń ṣe pé monetization wà lórí ẹ̀ wọ́n kàn máa fún mi wọ́n ní ni pé I should protect my account so mo dey protect ẹ̀ dáadáa so mo ṣì ń wò lọ lọ́wọ́ ní Adéyínká Aláṣeyọrí tí mo play àwọn èèyàn náà náà human rights manager sórí page yẹn mo dẹ̀ ti pé láàárọ̀ yìí mo ti bá wọ́n ní òun kọ́ lóun sí mo dẹ̀ ti bá mi yọ bọ̀ tèmi fún kọ́ tó kù lẹ́nu because mo ní ah, ọ̀rẹ́ mi lẹ́nu kí tó lè play èèyàn máa ń wò dáadáa ìdẹ̀ ló pa a máa sọ̀rọ̀ náà kọ̀ lọ́bọ̀ wá lóun kọ́ ta ló gbé ṣú ẹ̀ èmi èmi mo gbọ́ èmi mà ti tọ́jú ẹ̀ fún ara mi èmi mo lọ gbé tọ́jú gbà kan sọ pé ọ́nìmọ̀ ọ́nìmọ̀ ń jó behaviours content mo mọ ibi tí mo ti behave síbẹ̀ so yẹ́ o ti ẹ̀ wúlẹ̀ ọkọ̀ sọ fún mi ni mo dẹ̀ wò ọ́ ọ̀dẹ̀ gbé lọ but gidi tí mo fi gbé fóònù lẹ̀ gangan ni right manager ọmọ yẹn tó ń pìlẹ̀ mẹ́ wọ́n ní right manager ọmọ adéyínká yẹn lọ fi right manager sí kò dẹ̀ fi máa tajà sórí music tẹ̀tẹ̀lẹ̀ o so right manager claim ẹ̀ so àkàkí ń jẹ́ kó gbowó lórí ẹ̀ yẹn ẹ̀ máa wulẹ̀ delete ẹ̀ so wọ́n á tọ́jú ẹ̀ tó ti yẹ yín wọ́n ti dé o wọ́n ti ẹ̀ ti àárọ̀ yìí sìn once every day call my name on asha before she burst my first way down okay i will not call your name again okay i will not call your name on my chat so that they will not disturb your page ma Alright, mi sorry i will not call your name on my chat again so that they will not go and disturb your page okay no wahala ṣó ti èmi mo gbé pamọ́ èmi mo gbé pamọ́ ó wà níbi tí mo gbé sí tó bá fẹ́ rí ní ìsìn mo tún lè gbé síta fún yín kẹ́tù rí kó tún gbé jù sínú ilé èmi mo gbé pamọ́ tó bá tẹ́ bá gbé pamọ́ tó bá yá títí wọ́n á jù sílẹ̀ èmi mo gbé nǹkan mi pamọ́ okay okay thank you ari ẹni kí n má dárúkọ yẹn má bínú ṣẹ́rí kò ń ṣe pé wọ́n ń dárúkọ yẹn lórí péjì yóò tí wọ́n bá ń dárúkọ yẹn lórí péjì ọ̀gọ́ ó máa ń fún ẹ ó máa ń fún péjì ẹ ní recognition when you want your page to grow platform tó bá ti ń lọ tó bá ti ń dárúkọ ẹ lórí péjì yẹn your page will go where you dey go na mo fẹ́ lọ ra tomato fẹ́ lọ ra tomato fẹ́ lọ tomato àti àti tàtàṣé ó níbi kan tó jẹ́ pé kò ń ṣe city mi outside city mi ni ó wà nù train outside city mi ni so ibẹ̀ ni mo ti máa ń ra tomatoes yẹn àti àti tàtàṣé tàtàṣé wọ́n máa ń rẹ̀ ń bẹ̀ yẹn tomatoes wọn dẹ̀ máa ń òun ṣé wọn tẹ́ kó má dàbí omi ẹ̀ mọ̀ kó wọn tomatoes kan máa tẹ́ pé omi ni tòmátò la máa fi ṣe ọbẹ̀ bẹ́ẹ̀ ni mo fẹ́ lọ rà láfin kí ló ń ṣe yín ṣé tòmátò kan náà ń pè ní kí ló ń ṣe láfin ṣé tòmátò ṣé kò ṣe tòmátò náà máa ń pè ní kí náà máa wá ń pè ó ní láfin mọ̀ṣúrádé o. <laughs> torí pé nǹkan tí mo pè yẹn dáná ṣe kan láfin ṣé kò ṣe tòmátò ni kí náà máa ń pè èdè òun lóyìnbó dé gbogbo kan ni mò ń mọ̀ pé ṣé kò ń ṣe tòmátò yìí owó ni tòmátò tó máa fi ń ṣe bẹ̀ ṣé tòmátò ojú náà máa fi ń fọ̀ yìí àbábẹ́ máa ń ṣẹ̀yìn tẹ̀ nǹkan kan kúkọ náà ojú náà máa fi tòmátò sì fọ̀ ni àbí ṣé kò ń ṣe tòmátò yìí where is last king ah ẹ bá ń pe last king wá wọ́n ti mú last king lọ last king má jẹ́ kán gbé ẹ wọlé wọ́kọ́ wọ́kọ́ nìyẹn má dá wọn lóhùn last king ọ̀rẹ́ mi one little bush. èmi pè bí aró oko tomato kí ṣe mo sọ fún mi pé mo lọ léèwé tẹ́lẹ̀ báwo ló ṣe ń pè tomatoes wọn báwọn ti fà já lánàá níbo ló ti fà já níbo níbo bá ti já, sí lọ́dọ̀ àgbàgbé níbo ló ti fàjà màmí kí lọ wò laskin bó ní laskin ti fàjà bó ní mobak ti fàjà lánàá laskin kì má jẹ kú ẹ láyà jẹ o èmi àti laskin gọjọ àjọ máa ṣe láìfù ní ìrọ̀lẹ́ yìí èmi àti lásìkò ìjọba ṣe láìfò nírọ̀lẹ́ last name let's do life together let me call on your life today join me when in the evening with La last king eban eban invite last king last king we both do life ọkọ ṣe sùn america america ṣe sùn last king don't worry we both do life together don't worry ìmọ̀ àti last king ìjọba ṣe last king ẹ ẹ pa ewé ń pẹ́ pọ̀ ah èmi náà wọ pàgbé mi kájé mi gan orí yẹ pàgbé mi kájé mi gan sùn sí lálẹ́ àná títí di two o'clock ẹ rí i pé ṣéèdì mi yìí dẹ̀ dá ipens ṣéèdì mi yìí ẹ rí i pé wà òkè ẹ rí i pé wà òkè kó tóbi jù ẹ rí ipens ṣéèdì yẹn ṣéèdì là máa ń pè ń bí àtijú ẹ̀ ẹ̀ kí lẹ máa ń pè nǹkan tí mo ṣe ṣe bí ṣéèdì là máa ń pè ń bí báyìí eyebrow ní nàìjíríà máa ń pè kí ni ẹ̀yin máa ń pè lọ́dọ̀ yìí kí ni english ẹ sọ kí ni english kan tí mo ṣe yìí kí lè máa pè ní english kí ní english ẹ bá ń kọ síbi àì shading là á shading là á máa ń pè kí ni english ó fara mọ̀ rẹ́ àpapà kí ni english shading là á máa shading náà lẹ́yìn náà máa ń pè ṣé english náà ṣe shading ni ó sì dùn mí díẹ̀ díẹ̀ ó kè kò dùn mí mọ́lẹ̀ mi dáàbò mi síbà ṣe lójú mi lánàá ní ìfọṣọ púpọ̀ wẹ̀ lójú ṣebí shading náà lẹ́yìn máa ń pè kò dẹ̀ sẹ́ni tó english yẹn we call this làálì làálì no, fi machine ṣe kò máa ṣe làálì kò máa ṣe làálì màlélẹ́ yìí tán fi máṣíìnì màná fi ṣe tán fi náà sí tó ṣe ni máa mọ làálì làálì nìkan tó máa ń fi tàtú ṣe kò ń ṣe làálì lélẹ̀ mo mọ làálì ah, ah. micro shading okay you call it làálì báwo làálì mà kọ́ leléyìí léyìí ma ṣe lali. ẹ̀hẹ́n micro shading ok ohun tó máa ń pè mí báyìí náà lélẹ̀ micro ohun tó máa ń pè náà ni àmọ́ ìbọn jù fún abálẹ̀ máa mi wí wí virtues matter or sisua say matter where are you going this morning ce matin, ma Oui, ça va tuer ce matin, ma You call it machinery. Oui, mon Frambalais, pourquoi tu parles français aujourd'hui? Tu es grand français. we <laughs> call it machinery okay quand yìí ń pè ní micro shading làwọn máa ń pè ní micro shading mo rántí láàlì ni tó máa ń ṣe sí ọwọ́ àti ẹsẹ̀ sí bẹ́ẹ̀ mímọ micro shading náà máa ń pè micro náà pè nígbà ok yín pọ̀ late machinery ok but there is permanent there is no permanent eléyìí sìn is for twenty four eh, twenty four months délé two years délé máa lò lójú two years délé twenty four months kò ń ṣe permanent lélẹ́yìí two years bí after twenty four months yẹn màá wá padà lọ ó máa padà wá bá mi ṣáájú màá padà lọ ó twenty four months lọkọ síbẹ̀ ó máa dúró sójú mi mi ò ṣe permanent bí a ti bá ti wá láìkẹ́ ṣóun ni màá wá ṣe permanent ṣé mi lè ṣe permanent ṣá sometimes we call it amori. Tramway P6, direction Hôpital Est, Pinel tramline c6 to Obito Espinel. Rambalẹ̀, ẹ gbọ́ ṣé àmọ̀rí náà ń pè. Àmọ̀rí àtàtà go and wash ẹ̀pà gbóṣò. Àmọ́ wo àmọ́ wo débì kan wọn kọ́là bá dẹ̀dì. Mo ajọ́ wa mẹ́ títí di three o'clock òru ni. three o'clock òru. Ah mo fẹ́ rẹ̀ nípa ṣé báwọn kọ́là tó wà lọ́nà ẹ̀gbàgbọ́ yín mi ká yẹn. Àwọn náà máa yí màmá yẹn lọ́rùn àwọn kọ́là tó wà lọ́dẹ̀ pàgbó yí mi ká àwọn náà máa yí màmá yẹn lọ́rùn lọ́jọ́ kan mo ti wọnú ọjà oṣẹ́ mama ọlọ́run òkè kí lè máa ń pè mò ń bọ̀ tí bá ti wọnú bíbà yìí sí màá rí nǹkan tẹ́ ń pè. ní ọ̀rẹ́ mi pàtó ní kí n máa kí lè yín pè à ń bẹ ókè. Okay.

C'est combien là Voilà. Au dorí mo báǹkì mo kàn ń tọ̀ sára ni wọ́n rìn ìjà olúwa yẹ mi sí mo fẹ́ wá ra Oui, bonjour. C'est combien là Et là, il va faire 7 ou 8 Ok. Combien On va dans les 5, 6, 7 euros à peu près. C'est 1,95 le C'est pas bon. Ok.